ọ̀bẹ olójú méjì ni umar fi ń lé àwọn ọlọ́pàá tí wọ́n fẹ́ẹ́ mú un kiri iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ katsina ti sọ pé ọ̀dọ̀ àwọn ni ọ̀daràn kan umar abubakar ẹni ọdún mẹ́tàlélógún wà tó sì ń ràn wọ́n lọ́wọ́ nínú ìwádìí àwọn láti lè rí àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ tó kù mú aláròye gbọ́ pé umar ni adarí àti olùdásílẹ̀ ẹgbẹ́ burúkú kan báyìí tó jẹ́ pé ìgbà gbogbo ni wọ́n máa ń dá wàhálà sílẹ̀ láàrin ìlú níbi tí wọ́n ń gbé apá àwọn olùgbé náà kò sì ká rárá bó bá ti bẹ̀rẹ̀ ìjọ̀gbọ̀n rẹ̀ láàrin ìlú ohun tó mú kí àwọn ọlọ́pàá lọ fọwọ́ òfin mú ni pé ojoojúmọ́ ni àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ ń pọ̀ sí i èyí àtàwọn ohun míín ni àwọn ọlọ́pàá agbègbè ibi tí Umar ń gbèrò papọ̀ tí wọ́n fi lọ mú un nílé rẹ̀ kọ́rọ̀ rẹ̀ tó di ńlá sáàrin ìlú alūkkóró ọlọ́pàá ìpínlẹ̀ Katsina DSP Gambo Isa ṣàlàyé pé kò sẹ́ni tó jẹ́ gbéná wojú Umar rárá lágbègbè rẹ̀ ìgbà gbogbo ló sì máa ń dá wàhálà sílẹ̀ wọ́n ní lákòókò tí umar bá dá wàhálà náà sílẹ̀ làwọn ọmọọṣẹ́ rẹ̀ yòókù máa ń lo àǹfààní náà láti ja àwọn aráàlú lólè dúkìá wọn kò sẹ́ni tí umar bẹ̀rù rárá àwọn aráàlú ló ń bẹ̀rù umar báyìí gbàrà tá a ti fẹ́ lọ fọwọ́ òfin mú ni òun pàápàá ti yọ ọ̀bẹ olójú méjì ńlá kan sí àwọn ọlọ́pàá ṣùgbọ́n àwọn agbófinró rí i dájú pé ọwọ́ òfin tẹ̀ ẹ́ ó ti wà láhàámọ́ àwọn ọlọ́pàá báyìí tá a sì máa fojú rẹ̀ balẹ̀ ẹjọ́ láìpẹ́ gẹ́gẹ́ bálukòrò ọlọ́pàá ṣe wí adéwálé adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn aláròye online faith adébọlá ló kà á sétígbọ̀ọ́ yín